tambayi shi ne suna cewa ne shi ke hadisi suna ne sallallahu alaihi wasallam wa hadisi ne sallallahu alaihi wasallam so da shi ga shi ko da ayi ne shi ne shi mun ta ya ba shi ìrànlọ́wọ́ tó bá ṣe yẹ̀ ní ṣiṣẹ́ tí ìtura lẹ́nu kí ẹ pa ìrànlọ́wọ́ látàrí ìdílé ọlọ́wọ́ àbọ̀ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ wípé wàkọ́dọ̀ ọ̀rọ̀ bùkà ńlá táàbù ní ìlà ìlà tàbí ìwà ìdí ìbẹ̀rẹ̀ kí ẹ Naam. Bismillah walhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. Ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní ṣe pẹ̀lú hadith tí abu sa'id al-khudri radiyallahu anhu tó gbọ́ alátọ́lá nabi sallallahu alaihi wasallam tí alimam muslim rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde ní sahihu wọn ma ra'a minkum munkara anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tí ó bá rí aburú nínú yín falyughayyiruhu biyadihi alábìyí kó yí aburú yẹn padà pẹ̀lú ọwọ́ ẹ̀ Wa ní lam yastati' arábìnrin tí ò bá wá lágbára wọ́ fabilisani kó lo ahọ́n wà ní lam yastati' arábìnrin tí ò bá lágbára àwọn fabiqalbi arábìnrin kó lo ọkàn kó fi ọkàn rẹ̀ kọ aburú yẹn kó fi ọkàn rẹ̀ yí aburú yẹn padà wa dhalika ad'afu iman eléyìí báyìí fífi ọkàn kọ aburú fífi ọkàn yí aburú padà òun ló lẹ́jù nínú ìgbàgbọ́ so ìbéèrè lórí hadith yẹn ni pé ṣé gbogbo munkar òun náà ni a máa kọ ni àti pé kí làwọn májẹ̀mú tó wà fún kíkọ munkar wá ní àtàwọn ṣe sí ẹni tí ni diddul ma'ruf ìdàkejì dáadáa òun náà ń pè ní munkar àwọn munkarọ́ ti wá pọ̀ gan nínú àwọn almunkarat eléyìí tó tóbi jù tó ti ga jù mẹ́ ni ashirk ẹbọ dídá nǹkan papọ̀ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pípa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba níbi tó yẹ ká ti sí ọlọ́run ọba lọ́kàn níbi àwọn nǹkan tó yẹ pọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ló yẹ ká gbé fún ló yẹ ká sàlẹ́sà pẹ̀lú ẹ̀ ló yẹ ká dájú ẹ̀kọ́ ká máa gbé nǹkan fún ẹ̀dá mi yàtọ̀ fọlọ́run ọba àkọ́kọ́ náà mùnkàrọ́ọ̀tì nìyẹn ẹlẹ́ẹ̀kejì náà àwọn munkarat òun náà ni kúfúrú ṣíṣe kèfèrí òun náà ọmọ ìyá kan náà ni pẹ̀lú ẹbọ ṣíṣe ẹlẹ́ẹ̀kẹta náà àwọn munkarat òun náà ni ṣíṣe bídà àwọn nǹkan tí kò sí inú ẹ̀sìn kí a máa fi sin lọ́wọ́ bá Allah subhanahu wa náà munkarati naam ṣé gbogbo munkaru tí a bá ti rí òun náà látakò ni bẹ́ẹ̀ ni gbogbo munkaru tá a bá ti rí pátá òun látakò torípa anábi sallallahu alaihi wasallam sọ pé man ra'a minkum munkara májẹ̀mú nìyẹn ẹni tó bá rí munkaru nínú yín sọ àfàyè rí munkaru báyìí láìfà ìtakò man ra'a minkum munkara tẹ́yìn bá fi lè rí torí májẹ̀mú ni pé ẹni tó bá rí so ẹni tí ò bá rí kò tí ìdọ̀rọ̀ yẹn ló lórí láti takò ṣùgbọ́n ẹni tó bá rí nínú yín kí ni ó ṣe jàwáàbù ń tó gbọ́dọ̀ ṣe ni pé falyughayyiru biyadihi kó yí padà pẹ̀lú ọwọ́ ẹ̀ naam ìdáhùn sálà kọ̀ọ̀kọ́ nìyẹn pé gbogbo múnkàrù látakò naam kí wá ní ìṣesí ẹni tí ó takò múnkàrù ẹni tí ó bá takò múnkàrù irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ nímọ̀ nípa múnkàrù tó fẹ́ takò alákọ̀ọ́kọ́ ni pé kó mọ̀ kó nímọ̀ nípa pé nǹkan yẹn gangan múnkàrù ní nǹkan yẹn kó má jẹ́ sí pé nǹkan tó jẹ́ màrúfù ni yóò máa pè ní múnkàrù tí ó sì máa takò yóò máa takò dáadáa nígbà tí yóò fẹ́ takò àyídá torí pé kò nímọ̀ nípa nǹkan pè ní múnkàrọ̀ ti gan àwọn tó yóò jẹ́ múnkàrù tó jábúrú gan kò nímọ̀ nípa rẹ̀ ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ álímù ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó nímọ̀ nípa múnkàrù tó fẹ́ takò ẹlẹ́ẹ̀kejì òun ni wípé irú ẹni bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ ní ìmà tí ó fi tako múnkàrù yẹn ìyẹn lè mọ̀ pé múnkàrù ní nǹkan ṣùgbọ́n ìmà tí ó fi tako múnkàrù yẹn ò sí so ó gbọ́dọ̀ ní ìmà tí ó fi tako múnkàrù yẹn ni nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn in tó gbọ́dọ̀ wà lára ẹni tí ó tako múnkàrù ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ó gbọ́dọ̀ mọ̀ ǹjẹ́ múnkàrù tó fẹ́ tako yẹn ṣé kò ní lọ padà líìdì sí múnkàrù míì tó ju múnkàrù tó fẹ́ tako lọ. ألا يؤدي إنكار المنكر إلى ما هو أنكر منه tí ìrọ̀bá bẹ́ tọwà takọ aburú ìtakọ aburú yóò gbọdọ̀ lìdì sí wípé aburú tí ó padà wá ṣẹlẹ̀ sí ẹ̀sìn lẹ́yìn tí takọ̀ tí wọ́n bá takọ̀ yẹn yóò burú ju aburú tí ọ̀fẹ́ takọ̀ gánà lèlé ìrọ̀bá lọ́wọ́ lọ́sù tánà sọ pé wala tasubbu alladhina yad'una min dunillahi wa yasubbu Allaha adwan bighayri ilm ọlọ́wọ́n bá ní ẹ kò gbọ́dọ̀ gbó àwọn nǹkan tí wọ́n ń sìn tó ń pè lẹ́yìn ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala káwọn náà bàbá wọn bú ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala nítọ̀tá nítorí wọ́n bá nítọ̀tá pẹ́yìn náà ń bú àwọn nǹkan táwọn náà ń ṣe àwọn náà wọ́n bú ọlọ́wọ́n ọba tìyín náà jọ̀gọ́ ìdí ìlmì láì ní ìmọ̀ torí pé ẹ̀yin ìmọ̀ lẹ́yìn fi ń bú àwọn nǹkan tí wọ́n sìn ṣùgbọ́n àwọn wọn máa bú ọlọ́wọ́n ọba láì ṣe pé ìmọ̀ ni wọ́n máa fi bú ọlọ́wọ́n ọba kí náà ń pè ní mọ̀ tọ́lọ́wọ́ba tí kìtàbù tíra ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala pípẹ̀ sí kábú ọlọ́wọ́ba ìtọ́sí pè ní mọ̀nìyàn tí hadith anabi sallallahu alaihi wasallam tó pípẹ̀ sí kábú ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ìtọ́sí pè ní mọ̀nìyàn tá àgbọ́yọ̀ àwọn sáráfù ní umma pípẹ̀ sí kábú ọlọ́wọ́ba tó ní tó mọ̀ fi bú ọlọ́wọ́ba ní tó takò mọ̀ ni kódà káwọn ọmọ pè ní mọ̀ lọ́dọ̀ wọn tó yẹ báyìí so irú àwọn nǹkan yẹn làwọn bọ̀wá bí tí ó wà fún inkar munkar so kárí pé ẹni tó fẹ́ tako múnkàrù yẹn ó ní agbára láti láti tako múnkàrù yẹn níbi ṣẹ̀rí àti gbé kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tí kò bá ní agbára láti lo ọwọ́ torí pé àwọn tí ó lo ọwọ́ àwọn alágbára ni àwọn aláṣẹ ni ó lo ọwọ́ aláṣẹ wá pọ̀ oríṣiríṣi bàbá lórí ọmọ aláṣẹ ni bàbá lè fi ọwọ́ ó lè fi kọ aburú lórí àwọn ọmọ rẹ̀ lórí ìyàwó rẹ̀ àti nínú ilé rẹ̀ so ọ̀gá lórí àwọn ọmọọṣẹ́ rẹ̀ baálé tó jẹ́ olórí inú ilé àti olórí àdúgbò olárúgbò lè ó lè pàtẹ pé ládùúgbò wa yìí o ẹnìkan ò gbọ́dọ̀ ṣe mọ́lídù ànábì mọ́ ẹnìkan sì gbọ́dọ̀ sí aṣíbú ńlá ẹnìkan ò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ládùúgbò wa so tí yóò sì múlẹ̀ bẹ́ẹ̀ ẹni mọ́sálásí tó bá ti ń ṣe aṣíbú ńlá ládùúgbò wa yìí wàhálà ni wọ́n wá wọ́n sì ní ṣe má kí ló dé nítorí wípé òun ló ní kápá lórí àdúgbò yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ládùúgbò wa o ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe irú àwọn nǹkan báyìí láburú láburú ládùúgbò wa yìí àfẹ́ rí ẹnìkan kan kọ́ máa mú gbó ládùúgbò wa yìí àfẹ́ rẹ̀ ẹnìkan kan kọ́ máa mú tí bó tilẹ̀ jẹ́ sí pé irú àwọn ìyẹn náà ó níbi tí wọ́n lágbára mọ́ tó bá yẹ pé nǹkan kan tí ìjọba fàyè gbà ni tó fi ìlú fàyè gbà ni táwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn tó bá gbégbé tẹ òfin òfin ó sọ fún wọn pé wọ́n òfin ó sọ pé wọ́n ní ẹ̀tọ́ lábí òfin láti ṣe ìdáwọn náà bá bẹ́ẹ̀ ṣe tí òjò ìgbà bá ti ní ẹ̀rì kankan lára so ṣùgbọ́n láwọn àdúgbò kọ̀ọ̀kan àti láwọn ìlú wa yìí ọlọ́run ọba fún wa ní agbára kan tó yẹ pé àwọn àdúgbò kan bẹ tó yẹ pé àwọn ìgbọ́dọ̀ rí àwọn nǹkan kan bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ mutí láwọn àdúgbò kan nílọrin yìí nígbà táwọn aláàjúgbò àbí àwọn kan sì fi ń ṣe àwọn iṣẹ́ yẹn dáadáa ẹ gbọ́dọ̀ mutí ẹ gbọ́dọ̀ kọ́lé aṣẹ́wó síbẹ̀ ẹ sì gbọ́dọ̀ sáwọn nǹkan kọ̀ọ̀kan so ohun tí mo fẹ́ fà mẹ́bẹ̀ náà ni pé gbogbo àwọn tó bá jẹ́ alágbára láàyè kọ̀ọ̀kan ọwọ́ náà gbọ́dọ̀ lò tí wọ́n bá lo ẹnu níbi tó yẹ ká ti lo ọwọ́ ọlọ́run bá wù nígbà nítorí pé májẹ̀mú tí ó mú yàn lo ẹnu ni pé ọ̀lágbára ọwọ́ fa'in lam yẹ̀sẹ́tẹ́ fabilitanihi nígbà tí ó bá lágbára ọwọ́ ló kẹnu tíyàn bá lágbára ọwọ́ tíyàn bá lu ẹnu ọlọ́run bò nígbà lọ́wọ́ ẹ̀ ọ́dá ẹgẹ́ gbígbà pé èyàn lágbára láti kírun lórí ìdúró wá ń kírun lórí ẹwà ń kírun ní jòkó ọlọ́run nígbà torí pé àìlágbára ni ó mú ọ lọ síbi ẹlẹ́ẹ̀kejì mọ́jẹ̀mú ni ṣẹ̀bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ lo ọkàn so ìpele ẹlẹ́ẹ̀kejì ní ká fi ẹnu kọ ìbàjẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta òun ni kí a fi ọkàn kọ́ so òǹkàlùkù wa á lo àwọn ìpele yẹn bá a bá ṣe lágbára láti lo bẹ́ẹ̀ láti lo àwọn nǹkan yẹn ilé báyìí òun làwọn nǹkan yẹn tí wọn tí ò bá lágbára ọwọ́ tó bá lọ lo ọwọ́ bàbá ńlá wàhálà ní ìdálẹ̀ torí pé òun níkápá láti lo ọwọ́ tó ẹnu ló bá lò ìjọba yìí sì ó ní kápá láti lo ẹnu ọkàn ló máa lò láti fi kọ́ nǹkan yẹn tó yẹ báyìí sì so oníbàyìí ni àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú nǹkan òun ní nǹkan dam tí a bá rí munkar a rí ma'ruf èwòlá èwòlá èwòlá ti síwájú a ti nǹkan òun ní nǹkan ṣáájú al'amru bil ma'ruf ìjọba yìí sì sọ á ti síwájú eléyìí báyìí òun nìkan tó fẹsẹ̀ rìn lẹ̀. àdẹ́bí sallallahu alaihi wasallam sọ pé ìdá máa náà haytukum anhu fajtanibu wà má amartukum anhu wà má amartukum bihi wà má amartukum bihi fa'tu minhu mastata'tum. ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فاشفعتم منه ما استطعتم تجيبها يجي so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wà ilẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ tí èèyàn bá fẹ́ ṣe dáadáa sí èèyàn kan òbí yẹn wá ní kí èèyàn mẹ́ṣe ǹjẹ́ èèyàn ní ṣe nǹkan o nítorí àyà tí ọlọ́ọ̀dà Allah subhanahu wa ta'ala sọ pé wa qada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana gbogbo dáadáa tó bá ti jẹ́ sí pé kò kí ń ṣe wájib àbí gbogbo sẹ́ẹ̀sì tí ìbá ti ṣe wájib tó bá fi lè forí gbárí pẹ̀lú àṣẹ òbí yàn èèyàn tẹ̀ nǹkan olórí bàbá ṣe òbí yàn torí pé títẹ̀ láti òbí yàn wájib ọ̀rọ̀ yẹn ni nǹkan tí yẹn sì fẹ́ ṣe mustahabu ni nígbà tí méjèèjì tán bá ní forí gbárí méjèèjì bá ń wọ̀ yájà yẹn láti ṣèkan láàrin méjèèjì wájibù lèyìn ó ti síwájú mustahabu nítorí ló fi jẹ́ sí pé kódà kó jẹ́ jihad nìyẹn fẹ́ lọ tó bá yẹ jihad eléyìí tí kìí ṣe fárúgbò àìní fẹ́ gbé fárúgbò kìfáyà fárúgbò náà ni o ìgbọ́n fárúgbò kìfáyà ni táwọn kan bá ti lọ àwa yòókù ò lẹ́sẹ̀ mọ́tà bá lọ àwọn jihad kan bá tọ́ pé ìpínlẹ̀ jihad gan fárúgbò kìfáyà ni àwọn conditions ló nìkan di jihad jù fárúgbò àìní irú àwọn jihad yẹn tó bí yẹn bá ní kéèyàn má lọ yòó nílọ wọ́n yíba yìí sí òun lọ́kùnrin kan tó wá bá nẹ́bí sallallahu alaihi wasallam tó ló ń fẹ́ lọ sí jihad ànábì ní alaka àbáwán tó lóògùn méjèèjì ó ní bàbá àti ìyá ó ní bẹ́ẹ̀ ni ànábì ní fàfihì máa fàjáàlì lọ́mọ sí jihad lára wọn àtẹnukọ́ fẹ́ lọ sí jihad táwọn òbí rẹ̀ ní kọ́mọ̀ lọ nígbà yìí ànábì sallallahu alaihi wasallam sì ní kó padà so ìgbà tí nǹkan bá ti rí báyìí àwọn èèyàn fẹ́ ṣe dáadáa tọ́jọ́ sí pé mustahabu ní kéèyàn sí nǹkan ẹ̀ àwọn òbí ẹ̀ wá ní kéèyàn má ṣe èèyàn ní ṣe láti fi ọ̀nà àwọn òbí ẹ̀ ṣùgbọ́n ìjà téèyàn kàn ṣe kò ní pé kéèyàn gbìyànjú láti tẹ́wàjú fáwọn òbí ẹ̀ tó yẹ báyìí kù tó kéèyàn bá wọn sọ̀rọ̀ kéèyàn kéèyàn ti wá sí ìbẹ̀rù ọlọ́run bá lọ́sùn fáànà tọ́lá fún wọn tọ́lọ́ bá tó fi ní kí èèyàn ṣe nǹkan tí èèyàn tó ní kí èèyàn má ṣe padà yẹn kí èèyàn wá ṣe ń gbà yẹn ìgbà tó bá sì takú náà tó kí èèyàn kóra dúró lórí nǹkan tí wọ́n ní kí èèyàn má ṣe yẹn ìdí báyìí sí ọlọ́run àìlà. Yeah, I can't be sure. I don't know láti bí a ń pè yẹn yóò wà yẹn lára láti pè wọn tẹ̀sí ìdàgbàlá ọkọ rẹ̀ ìdẹ́ni ẹlẹ́kùn ní pé ẹ̀rùn fẹ́ kẹ́ gbà wá ní ẹ̀kún nípa ìdọ́nù báwo ni ojú òde ẹ̀ka fi rí kí nǹkan tí ó fi ń da fún wa ní pé ká bá yàn kan àbí agbọ̀n ọ̀sán ká gbìyànjú láti nígbàgbọ́ láti lọ bá ẹni náà fúnra rẹ̀ ní ìbùsùn tó ń dàgbà ní kákan bá ń kó ní pé àbí tó bá jẹ̀ jẹ́ pé aṣọ á fi béèrè e, ìbéèrè ní nǹkan bí tó ti gbé kúrò gan ní ìyẹn tó ti gbé kúrò lọ́kàn wa bóyá ó sọ pé ó rí bẹ́ẹ̀ o láti ìlú àbí tètè rí bẹ́ẹ̀ ní kékeré ìgbà wa ní ìlú ìbéèrè alákọ̀ọ́kọ́ ìgbàgbé kí ni ẹ̀ náà náà kíyàn hun ìtàn láti fi pa àwọn èèyàn sí dáadáa láti fi ṣe àwọn èèyàn lójú kòkòrò lórí dáadáa kan àbí láti fi lé àwọn èèyàn kó omi ìbàjẹ́ kan kíyàn wá hun ìtàn kan tí ò ṣẹlẹ̀ láti fi ṣe dáhàwà eléyìí báyìí aburú ni nítorí pé irọ́ nìyẹn ìyẹn ti parọ́ nìyẹn irọ́ sì ní nǹkan ni tí ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala kọ̀ fún wa láti máa ṣe tí ànábì sallallahu alaihi wasallam náà kọ̀ fún so ihun ìtàn láti fi ṣe dáwà ìparọ́ ni torí nǹkan tó ń pè lérọ́ khabar al-waqi' kọjá sí pé ìró téèyàn ń fún àwọn èèyàn yàtọ̀ sí tó ṣẹlẹ̀ ní tí ò ṣẹlẹ̀ nìyẹn sọ fún wọn àbẹ́yà ń sọ nǹkan kan fún wọn tó ṣẹlẹ̀ ní ọ̀nà míì tó yàtọ̀ fún bóyá ṣẹlẹ̀ nǹkan pè ní ọ̀rọ̀ nìyẹn tó kéèyàn máa pé èèyàn fẹ́ pèpè lọ síbi òdodo ni òdodo náà lèyàn gbọ́dọ̀ fi pèpè sí wàbí hàkì anzalnahu wàbí hàkì nazal òdodo náà lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi sọ alukur'an kalẹ̀ tí bá yìí huwa alladhi arsala rasulahu bil wa dini haqq ẹ̀sìn islam náà rí ẹ̀sìn òdodo ni tó tí bá so ilé yìí tábà fẹ́ pèpè sí oníṣẹ́ Islam afẹ́ kọ̀ bàjẹ́ kan afẹ́ pàwọn èèyàn ti dáadáa kan so قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين والله بارك سوفو أنبه كلاس ما كنت لا سجون الله بالله سبحانه وتعالى بصيرا يما مداجوني تجددو tí kò ń ṣe yẹrọ so ó yí tó fún wa tá a bá fẹ́ pèpè lọ sójú ló jẹ́ pé ẹni tí ó bá pèpè kó wá mà tẹ́yìn bá ti wá mọ̀ kò ní èyàn máa hun nǹkan tí ò lálàáfíà kí lè fẹ́ pèpè sí ní dáadáa nínú ẹ̀sìn yìí àbíbàjẹ́ ò lè fẹ́ pé tí mọ̀ ò ti ṣáájú lórí ẹ̀ gbogbo dáadáa tẹ́yìn bá fẹ́ pèpè sí ìmọ̀ ti wà tẹ́fì pèpè sí gbogbo àbúrú tẹ́yìn bá wọ́n ní kágbà ìwá níyànjú lórí zọ́nà wípé tàbátí ẹ̀gbọ́n kankan nípa ọmọ ìyá wa ṣe kí ìpìnlẹ̀ ní pé ṣe ká lọ bá ẹni yẹn ká ṣèwádìí lọ́dọ̀ rẹ̀ lórí nǹkan tá gbọ́ tí wọ́n fẹ́ máa ní ìtumọ̀ bákan ní ẹ̀mí wa ni àbí tí a lè fi nǹkan òun náà béèrè béèrè ní ìbéèrè tí ó ṣàǹfààní gbogbo àwọn èèyàn ẹgbẹ́ tá dáhùn ìbéèrè yẹn yóò gbé zọ́nù yẹn kúrò tó bá yẹ kí bẹ́ẹ̀ náà lórí ọmọ ẹ̀rẹ́ lórí ìṣàtúnṣe. ó ti kúrò fún yẹn ni dam zọ́nù ó pé sí méjì ìkàtà pè ní zọ́nù òun náà ni nǹkan tí èèyàn ń rò tí ò dáyà lójú tó ti bá yìí zọ́nù ni ìdàkejì al-yaqin ìtàsí ń òun náà ni al téèyàn ní nípa nǹkan so zọ́nù òun ni nǹkan tó yẹ pé kò dá èèyàn lójú síbẹ̀ lórí síbẹ̀ kọ ṣákù ni ẹ̀ iyèméjì wa mẹ́ nǹkan tí ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an òun ni pé ya ayyuhal ladhina amanu ijtanibu kathiran min adh-dhann inna ba'da adh-dhanni ithmun ọlọ́run bá ní mo pè yín tẹ́ nígbàgbọ́ lódodo ijtanibu kathiran min nínú àwọn àbá nínú àwọn ọmọ rò pé tó kẹsí ìrọ̀ mìíràn zọ́n kìí ṣe gbogbo zọ́n nù náà ní ká jìnà sílẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ inna ba'da dhanni ismun ọlọ́run ní apá kan nínú àwọn àbá ẹ̀ṣẹ̀ ni irú àwọn àbá wo náà bá ní kẹlá ń sọ irú àwọn èrò wo kọ́yẹ́ pa máa ní zọ́n tí ò da sọmọ ya, wa kéèyàn ní zọ́n nù dáadáa pé ah lágbájá òun ọkọ̀ mọ́sálásí lágbájá ah òun ni ó ṣe nǹkan báyìí ní dáadáa ẹni pé èrò dáadáa la ní sírù nǹkan zọ́nù náà ní ṣùgbọ́n zọ́nù tó dáa ni a ní èrò dáadáa sọmọ ìyá wa pé àmọ́ ti mọ̀ pé kò kò gbọ́dọ̀ tẹ̀yìn lágbájá òun náà ni ó ṣe irú nǹkan báyìí ní ti dáadáa ṣùgbọ́n kọ́ jẹ́ pé zọ́nù aburú tó yẹ bá ra aburú kọ́ bá jẹ́ sí pé èèyàn rò sí yẹn kí lágbájá ni ó jì òun yẹn òun àbí nǹkan lágbájá ni ó bàjẹ́ kọ̀ọ̀kan ní jẹ́wọ́ ni irú nǹkan yẹn ọlọ́run bá lọ́sùn táwọn sálẹ́ ń ká sọ̀rọ̀ ká jìnà sí i ẹ̀ṣẹ̀ ni kí ẹ máa nírò zọ́nù bẹ́ẹ̀ sọmọ ìyá yẹn ẹ̀ṣẹ̀ ni ọlọ́run bá lọ́sùn máa ń sọ pé wà iná zọ́nù la yughni min al-haqqi shay'a ọlọ́run bá ní zọ́nù kò kí ń rọ̀yàn lọ́rùn òdodo rárá zọ́nù kò í ṣe òdodo tó ti yé tó zọ́nù dẹ̀ kí ń ṣe yìí mà sọtábà dẹ̀ fi nǹkan kan rinlẹ̀ fọmọ ìyá wa sọ gbọ́dọ̀ jẹ́ tọ́ba jẹ́ tàbá nímọ̀ tó dá wa tá à ń ìdájọ́ dáadáa ni àbí ìdájọ́ àìdá tí máa ń tẹ̀lé sí náà tí a bá wá rí nkẹ́kẹ́ tọmọ ìyá wa ṣe ní mùsùlùmí tó ní tó ṣe tó ṣe gbọ́yé sọ́nà méjì ó ṣe gbọ́yé síbi kéèyàn ní àbá tí ò dá sọmọ ìyá yẹn ó ṣe gbọ́yé síbi tó dáa ìdí ìṣẹ̀rí àsọ ni pé ká bá gbọ́ yé síbi tó dáa ká bá gbọ́ nǹkan yẹn yé síbi tó dáa tí yíta fi ní rí ọ̀nà kankan tó dáa láti gbọ́ yé sí mọ́ Umar ibn al-Khattab ní téèyàn bá sọ̀rọ̀ àbí téèyàn bá ṣe nǹkan kan tó bá jẹ́ sí pé ó ní ìhtìmáàlù 99 tí ò fi dáa ìhtìmáàlù ẹyọ kan náà lọ dáa nínú gbogbo 100% nǹkan yẹn ẹyọ kan péré náà ni 1% péré náà ni níta fi lè gbọ́ yé sí dáadáa òun bá gbọ́ yé sí dáadáa yẹn òun wọ́n tóun bá wá títí títí tóun ọ̀bá wá rí òun sọ pé làálàá ni akhi udhran láàrífò ó ṣe ṣe kọ́yẹ́kọ́ ọmọ ìyá mi ní àwíjàre kan ìdí kan tó fi ṣe kìíní tí mà ní tí ìyà mà ní ìsáàbà bá ara wa lò pẹ̀lú rú nǹkan báyẹn ẹ̀mí wọ́n máa mọ́ síra wa ìjọmọ ìyá wa yóò máa nípọn yóò máa gbópọn sí so èyàn máa ní husnu zanni pẹ̀lú ọmọ ìyá yẹn náà tá bá wá rí nǹkan tó rú wa lójú tí ṣe tó ń fẹ́ máa gbé wa tó fẹ́ máa rọ̀ jáhà ó fẹ́ máa tẹ̀sùn wọn ìtumọ̀ tí ò dá inú wa kásìwádìí lọ́dọ̀ ọmọ ìyá wa yẹn pé á nǹkan báyìí tí mo rí kí ni ọfà tẹ̀lé ṣe bẹ́ẹ̀ àbí kí lẹ gbà lérò kí ni òun náà ṣàlàyé fún yẹn tó bá lè ti ṣàlàyé fún yẹn ti tó yàn láti fi ṣèdájọ́ rẹ lórí ló ti bá rẹ sí so now tí èèyàn bá wá ní àǹfààní láti fi nǹkan yẹn ṣèbéèrè tí èèyàn ti gbé zọ́nù kò fún yẹn bẹ́ẹ̀ ni ó ti gbé zọ́nù kò fún yẹn ìgbà mí lè ní nǹkan lẹ́mìí tí ń rò kó wá fi nǹkan yẹn ṣèbéèrè tí ò bá ti fi nǹkan kan tí ò bá ti fi nǹkan yẹn rinlẹ̀ tó yẹ pé ìbéèrè ló fi ló fi ló fi béèrè láti fi lè wá mọ̀ nípa nǹkan yẹn so láti jí kó yẹ pé nǹkan yẹn ó lè ṣàǹfààní fáwọn èèyàn bóyá ẹni tí à ń kẹ́fì nǹkan yẹn sí náà ń bẹ nírú àwùjọ yẹn so èyí ò tí túmọ̀ kéèyàn béèrè kéèyàn fi nǹkan béèrè béèrè kò tí túmọ̀ sí pé yẹn ti fi nǹkan yẹn rinlẹ̀ fún ọmọ ìyá yẹn so ó sì lè gbé gbọ́nà kó fún yẹn nípa ọmọ ìyá yẹn ọlọ́wàlẹ̀. Zam? Zam. Wọ́n ní dídá ẹbí pọ̀. Wọ́n ní ṣé ó dépò pé àwọn ìyàwó tó máa ń ṣe láwùjọ wa wọ́n ṣe máa ń ṣe táwa náà máa tọ́ta kò ṣẹ̀rí àyè wọ́n ní ṣe ìdàbí pọ̀ náà débẹ̀ kéèyàn kàn lọ kó sì lọ sojú sí yàn gẹ́gẹ́ mọ̀lẹ́bí kó sì kú mbẹ̀ náà ìdàbí pọ̀ ọ̀ràn yẹn ni lórí gbogbo wa pátá ká so ẹbí wa papọ̀ ẹbí tó súnmọ́ ni àtẹbí tó jìnà ìjákun ẹbí tẹ̀bí ọ̀tún mi lẹ́nu ẹ̀ṣẹ̀ tó tóbi ni lil asaf ó kéré nú àwa tí à ń sẹ̀mí láyé ń sìn tá àtàmájákun ẹbí wa okere kéré àjákùn ẹbí gà àìmọye àwọn ọmọ àbúrò wa àwọn ọmọ bọ̀dá wa tí wọ́n mọ̀ wá sáwà náà mà tó bá ti jọ́ ọmọ ìyálé sọmọ ìyàwó èyàn lè mọ àwọn ọmọ bọ̀dá rẹ̀ àbáwọn ọmọ àbúrò rẹ̀ tí kan náà jọ bí wọn papọ̀ ṣùgbọ́n ọmọ bọ̀dá rẹ̀ àbáwọn àbúrò rẹ̀ tí kan bí wọn papọ̀ ní òun náà sì ní gbìyànjú kóhun náà àwọn òbí tiẹ̀ náà sì ní gbìyànjú kan fi wọ́n mara wọn ṣé àwọn bàbá ẹgbẹ́ ọmọ yẹn sọpọ́ ọmọ yẹn ni ní wọ́n mara yẹn ká mọ́ sọpọ́ àwọn ọmọ wọn síra wọn ní wọ́n mara wọn wàláyìí ìjákùn ẹbí ni gbogbo bí kíbi tẹ́bí yẹn bá wà yẹn gbọ́dọ̀ mara yẹn ìyẹn sì gbọ́dọ̀ náwọ̀ dáadáa dọ́dọ̀ wọn kódà táwọn ọmọ ìjákùn ẹbí tó ń bẹ láàrin yẹn pẹ̀lú wọn àwọn ń yá ìwọ mọ̀ só àwọn ń yá ìwọ mọ̀ dì ṣe báyìí tó ó jọ̀rọ̀ yẹn lórí wa àwọn ará jọ̀hún mọ́ ń dà la láyé àwọn ọmọ ń sokùn ẹbí gan ọmọ ń sokùn ẹbí gán kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí táwa mọ̀ nítorí pé àwọn bàbá wa tó ń jára jọ̀hún wọn mọ mú wa káàkiri ilé mọ̀lẹ́bí ni tòkò síbi tí mọ̀lẹ́bí wa kan wà tá a mọ̀ pé ah ilé àwọn mọ̀lẹ́bí wa lélẹ́yìí lára àwọn ilé wa náà lélẹ́yìí náà kò dẹ̀ sí nǹkan tó mú ajá kò mọ̀lẹ́bí o àti rò fáwọn mọ̀lẹ́bí ẹnu ní jáde lárí ni o àìní tàwíìdù ni o pé wọn ní jáde lárí

tó wá débi pé irú àwọn nǹkan tẹ́ sọ rẹ̀ sẹ́rí àwọn tí níkẹ̀ bẹ̀rẹ̀ tó ń pè ní hilaf tí ìbá kàtà nẹ́bì sallallahu alaihi wasallam dáadáa àwọn hilaf ó làwọn nǹkan tí wọ́n máa ń ṣe lásìkò jàìlì àtiwájú kánàbì tó dé nínú ilé tó gbajúmọ̀ dáadáa ní hilfatul fudul àwọn hilaf yẹn àwọn kòrèṣì ló kóra wọn jọ wọ́n àjọ mọ́ ara wọn lọ́wọ́ lórí àwọn nǹkan kan bọ́yá afẹ́mọ̀dáàbòbò ra wa ìyàwó níjẹ̀ abẹ́fẹ́jọ kóra wa jọ láti fi àwọn kankan báyìí láti sàǹfààní fúnra wa nínú ìlú irú àwọn nǹkan yẹn ìgbà tánàbí sallallahu alaihi wasallam bá wọn lórí ẹ̀ ó láwọn hílàfù tánàbí sallallahu alaihi wasallam bá wọn kópa mẹ́ àwọn náà wa lórí àwọn dáadáa nítorí àwọn ń dá owó kan nù mọ̀lẹ́bí nínú àwọn ọ̀nà tí mọ́jẹ̀mú ni pé èyí ò ní bá wọn dá sí nǹkan kan tí ọ̀dá wa ta'awanu 'alal birri wattaqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan tí wọ́n bá bá wọn sàṣepọ̀ tájọ ra wọn lọ́wọ́ yóò jẹ́ 'alal birri wattaqwa lórí dáadáa àti páyọ̀ ọlọ́wọ́ bá lọ́sùn fáàrẹ̀ fáàrẹ̀ in tó bá fi lè jẹ́ ẹ̀ṣẹ̀ àbó fi lè jẹ́ pẹ̀lú àwọn èèyàn tẹ́ àníbà wọn dá sí so a mọ̀ páwọn mọ̀lẹ́bí wa ń sìn wọ́n fẹ́ ṣe ìyàwó ní ọ̀nà tí ọ̀tàkù ṣẹ̀ríà tó rà kọ́yẹ́ gbé mú ń kàrò yẹ̀ kan lọ́wọ́ bẹ̀rẹ̀ níbà wọn dásì tó rà Nabi sallallahu alaihi wasallam náà rí mọ̀lẹ́bí rẹ̀ náà Ali ibn Abi Talib nígbà tó ń ṣe ìyàwó tánàbí irú mú ń kàrò bẹ́ anábì tẹ́rí padà ní anábì kò dún bẹ́ dáníwá ní anábì obìnrin lọ́fà tó ń fi jẹ́ Ali obìnrin lè ní kàpá lórí rí lẹ́ pé gbogbo wàláìm wàlímọ̀ pátá tí mú ń káàrùn bá ti rí wà ń bẹ̀yẹ̀ ọgbọ̀rọ̀ sí ìṣòro rẹ̀ tó ká máa sọ̀rọ̀ àwọn nǹkan yẹn ẹ̀yẹ́ sí pé àwọn oríṣi ẹwà àwọn mú kẹrọ́ọ̀tì tó wà níbi àwọn wàláìm ti wà láwùjọ yìí inú sokùn mọ̀lẹ́bí pọ̀ ni pé kí mọ̀lẹ́bí máa sa burú kẹ mọ̀kún lọ́wọ́ inú sokùn mọ̀lẹ́bí pọ̀ ni àwọn èèyàn gbọ́ yé débẹ̀ tí mọ̀lẹ́bí bá ń sa burú kẹ bá kún lọ́wọ́ ẹ̀ ń da mọ̀lẹ́bí yẹn pọ̀ ni àwọn èèyàn rò pé yẹn yà ni yẹn ń dà pọ̀ ni tí mọ̀lẹ́bí máa sa ìdákẹ́ kọ̀ fún tẹ́ẹ̀sì mẹ́jọ orí ṣe ń sọ àkọ́kà zọ́ọ̀lì mẹ́ta ọmọ ìfìlúmà ẹ̀rà fún ìyàntẹ̀ ìmọ̀lẹ́bí pọ̀ ní ṣùgbọ́n àwọn nǹkan tó bá ti jẹ́ pé èèyàn rí pọ́tàkọ̀ ọlọ́run bá wọ́n ní ká jáwó ọwá dìgbà tí wọ́n ti dá tèmi fẹ́mi tán nígbà tèmi fẹ́ sí tọ́tọ́ ọwá dìgbà kẹtẹ́ nìkan fẹ́ sí kó mọ lọ́jọ́ mẹ́jọ ọwá ní kájọ jáwó yìí níjà àbọ̀n fẹ́ ni ṣe ṣe báyìí kù tẹ́ báyìí pẹ̀lú gbọ́nà ọba àdàsí so kí a má jẹ́ kí àkámọ́ sí àsìgbọ́yé ìgbà mọ̀lẹ́bí pọ̀ ká mọ̀fà máa fi ìyẹn ṣe ọlọ́run ọba lọ́sùn fún àrùn sàràwà náà àìlẹ̀. dam síwájú ká tó béèrè béèrè tí ó kù wọ́n ní ká rán wa létí Thank you. ìjọba wa pátá tí a lọ mú tí a lọ́dọ̀ wa lọ́dọ̀ tí a lọ ní òbíbí. Dad, ilé tó fẹsẹ̀ rinlẹ̀ jù, òun ni pé téèyàn bá fẹ́ kírun, ètèèyàn ó wù jákè, táwọn èèyàn ó gbọ́ náà ni ìbẹ̀rẹ̀ suratul fatiha alhamdulillahi rabbil alamin a ṣe ti áza a ṣe basmala ṣùgbọ́n jẹ́jẹ́ láti olúfẹsẹ̀ rìn lẹ̀ jùlọ so ṣùgbọ́n tá a bá rẹ̀ ni tó ṣe sókè ká má takò ká sì má ká má sọ di wàhálà tí ò wá lè kírun lẹ́yìn rẹ̀ so dáadáa torí pé a rí nínú àwọn sàhábà tó máa ń ṣe sókè tó fi pẹ̀lú àwọn ẹ̀rí táwọn ẹ̀rẹ́ rí tó wá pápá jùlọ ilé ìtọ́wá látọ̀dọ̀ àbùkù rírọ̀ sáré sọlá sọlá àmì náà ń fi sókè ṣùgbọ́n àwọn ẹ̀rí wa kọ́ríjì sọ̀hìháì kò sínú sọ̀hìháì tó ìgbà táwọn bá fẹ́ ṣe tẹ̀rí yìí lẹ́fi ọ̀rọ̀ jáhà ilé ìtọ́wá lọ sọ̀hìháì lórí àwọn ilé ìgbẹ̀ta àríyàn náà lálàáfíà àwọn ẹ̀rí tó lálàáfíà ṣe é báyìí nítorí ẹ̀ ìgbà tí Abdullahi bin Umar tó ń kírun fún wọn ní Madina àwa ti bísímìlà jẹjẹ tó ṣe wá parí ìtàn wọn ní látòlélọ́wọ́ ní kírun fún wa mọ́ torí pé àwa ń tiwa máa ń ṣe bísímìlà ìsókè ni ó ní kò lé tó bá wọn ẹ bá fẹ́ ká mọ̀ eréṣókè àmọ̀ eréṣókè fún yín náà wọ́n àti ti padà kẹ́rù mi fún wọn ó ti sókè náà so naam àfáàtì wa ní ìyá bá ti mọ̀ pé ní ìfẹ́ fẹsẹ̀ rinlẹ̀ jù ká ṣe sí jẹ́jẹ́ tó bá di pé a fẹ́ ka sórọ̀ mi lẹ́yìn ìtàkà pàṣẹ àmì ká ṣe bísíńlá à ní ṣe bísíńlá kò sí dẹ̀lílù kankan fún pánẹ́bí sallallahu alaihi wasallam tó bá parí sọ́ọ̀tì fatiha tó bá fẹ́ ka sórọ̀ mi lè mọ̀ ṣe bísíńlá sọ ànábì máa ń gba tító pẹ̀lú bísíńlá tó ti ṣe láti bẹ̀rẹ̀ yìí bá ti parí fatiha yóò kà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lẹ́nu tọ́lọ́pàá náà sọ̀rọ̀ lásàrà mọ̀ òkú ń dúró gan láàrin ìparí fatiha tí bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi ju gbà tó fi ṣe àmín lọ́wọ́ bá ṣe àmín àdẹ́bí ó gbé pẹ̀lú lé sọ̀rọ̀ mi ni ní tó lè mú yàn dúró dọ̀rúrọ̀ ni bóyá yàn ọ̀rẹ́ ti àwọn tó rọ̀ ń sáré ṣe ó sáré káàsì yàn lórí pé wó ní nìkan wó ní tó kí yàn tó wá jẹ́ kìdì ó ti gbà yàn ní bí sáré láàbò díẹ̀ ẹnìkan ló lè mú yàn dúró indecision ló ló lè parú ẹ̀ ṣùgbọ́n ìyẹn ti sáré ìyẹn ti ní ìpinnu tẹ́lẹ̀ kí á síwọ̀n ní màbí kírun rẹ̀ kò kí yàn máa tẹ̀. tí ẹ bá parí sóra aláwọ̀ kan tí ẹ bá parí sóra ẹ bá ka sóra mi di same thing náà ni tó àwọn míì ò ṣe bátímọ́là tí ẹ bá ti pẹ̀tì same thing náà ni kí wọ́n bẹ̀rẹ̀ sóra mi yẹn náà so wallahu alam. àwọn mọ́tàdúrà wà ní àwọn ọ̀pá ìlú wa mẹ́ jẹ́ pé àwọn bá wà tètè yí ara ìjọba àti pé àbá fi sílẹ̀ kan méjì lórí ẹ̀ kí wọ́n wá ka ìlú ka ìlú ka ìlú jẹ́ pé wọ́n wá rí méjì tó kọ́ bí tiẹ̀. Ìyàwó tí ẹ̀ ní máa ṣe ní ìgbà pọ̀ ní ẹlẹ́yìn náà wọ́n yá ní ìlú ìlú ẹlẹ́yìn náà wà bọ̀ sí àgbélé ló bẹ́ẹ̀. Tẹ̀sọ̀rọ̀. Kí ẹ fẹ́ràn ní máa lé ní ìgbà pọ̀. Èèyàn lè lo méjèèjì papọ̀, eléyìí tó bá wà rọ́jì lèyàn ó ti wà pọ̀. Téèyàn bá rò pé ìkan fẹ́ ṣe bí wà pé méjèèjì fẹ́ ṣe lójú ẹ̀ náà, kéèyàn tó tẹ̀síwájú nínú ìwádìí téèyàn fi mọ ilé tó fẹsẹ̀ rìn lẹ́nu méjèèjì ibi téèyàn ti máa ń ṣe méjì papọ̀ láwọn nǹkan tó yẹ sí pé súnà náà gbé méjèèjì wa àbí súnà gbé mẹ́tẹ̀ẹ̀ta wa wọ́n sọ pé ẹ mọ̀ ṣe síra wọn ẹ bá ṣe ilé yẹn tó ṣe ilé yẹn tó ṣe ilé pẹ̀lú kan tó yẹ pé ó takora wọn kì í pé súnà ló gbé mẹ́tẹ̀ẹ̀ta wa so ìyapa ni so ẹ ní máa lo owó méjèèjì papọ̀ ẹ gbìyànjú láti wá mọ̀ nípa èwo ló fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ tẹ̀bádẹ̀ fẹ́ dáhùn bí èyí náà tẹ̀bádẹ̀ dáhùn èyí táwọn èèyàn ní bùkátà tó fẹsẹ̀ rìn lẹ̀ tó jẹ́ òdodo náà ni ẹ fi dá wọn lóhùn tó fi fẹ́ràn ọba lọ́sùn fún àlọ́tà ṣùgbọ́n tẹ́ bá wà nínú yàrá akẹ́kọ̀ọ́ ẹ wà tẹ́lẹ̀ pé èyí àwọn ọ̀rọ̀ báyìí bẹ̀rù àwọn ọ̀rọ̀ tẹ́ gbára nílùú àwọn tí a náà sọ báyìí àwọn kọ̀wárìjì náà sọ báyìí àwọn ìrẹ̀tẹ́jì náà sọ báyìí tẹ̀yìn máa yẹn wá ní kókì láàfin táàtì wá tẹ̀síọ̀nà dábàá inú kíláàsì ṣùgbọ́n bí alkọ̀ àwọn èèyàn olú ìyèkì láàfù táàkì yẹn eré tó jòrò tó fi ṣe lọ́wọ́ bá wọ́n tẹ́rí ìmọ̀sán láàfù ìyèkì láàfù fífì fún wọn wàlá ìfẹ́ dẹ̀sì fún wọn lójú ẹ̀sí ó sùn ẹlòmíì pé àà ẹ̀dá kò sórí ọlọ́run ẹ́ àbíkí ẹ̀ fi wákàtí kẹsì tààrífù gbàdán fún wọn ní wákàtí méjì kó fi sọ̀rọ̀ ọwá lọ tó sàánú wọn ló fi wákàtí kẹsì tààrífù nìkan nígbàwó làwọn èèyàn wá ṣe àwọn èèyàn wá kọ́ tó sàǹfààní gẹ̀gbà owó gan yìí nìkan náà lọ́wọ́ alágbára tó bá gbogbo tàrí ìwú tó fẹ́ mú àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ní táwọn èèyàn ní bùkátà sí ni omi gan àṣẹ ni ṣẹjọ́ ní sábà yìí omi gan àṣẹ ni ní táwọn èèyàn ní gbogbo nìkan nǹkan méjì náà ni wọ́n lò fún nù ìṣẹ̀ríyà náà ní Kùránì lò fún ṣẹjọ́ ní sábà yìí òun náà ní ká fẹ́rẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ká so méjèèjì tí Kùránì lò nìkan fún náà tó kọ́lọ̀ wà kó kó sà tó yẹ pé ìpínlẹ̀ ní ká gẹ́gẹ́gẹ́gẹ́ òun náà ní kíyàn lájọṣepọ̀ kùránì òsì lójú fún kíyàn lájọṣepọ̀ jọ ẹ̀yọ̀ kan lọ ọ̀nà kan lọ́nà kùránì ìpínlẹ̀ rẹ̀ sí ló ìlájọṣepọ̀ gẹ́gẹ́ ni ìtẹ́yàn ń pè ní nìka ṣùgbọ́n tí sẹ̀yìn àmọ́ ń lò fún tí kùránì lò fún púpọ̀ jù ákìlù ni wọ́n lò nìka fún torí ákìlù yàtọ̀ fún nìka ṣe wàlá àlà gbogbo yóò náà àwọn ìsìlàfáàdì tí ò sàǹfààní ni kí ni mo fẹ́ fọ̀rọ̀ sí àṣẹ ṣe àsọ pé káwọn yẹn lè rò pé kíni tẹ́jọ́ lè lámàá sí káwọn yẹn rò pé báyá sí àná ní wọ́n ní mọ́kìfù kan nú ẹ̀sìn yìí tó kí ló wọ́n kàmí pẹ̀lú mọ̀tàzí là sọ pé àtàwọn àti tí wọ́n sọ àwọn wàhálà tí wọ́n nìyẹn tó ni tó bá rí márùn pé nǹkan kan tó dàgbà tó wà bá pàdé tó wà rò páwọn olùmọ̀ kan àbí kìláàfù kan tó wà mu'tabaru ni ní tó yẹn lè kàkó ni kìí ṣe kìláàfù tó wà mu'tabaru àwọn síyà ni wọ́n sọ orú ọ̀rọ̀ yẹn kàláàfù ní tó sọ gan pẹ̀lú dámù ni pẹ̀lú kéèyàn tó kún fọ́ọ̀lẹ́nu fáwọn síyà ni alistibdal pọ̀láàkì náà ló ń pè ní istibdal òsín kankan míì tán pè ní istibdal tó kọ́ àwọn èèyàn míì máa ń ṣe istibdal gbọ́yé pé yọ́wà ó pé ẹwà báyàwó bí mẹ́fà bí méje nílé rẹ̀ yọ́wà ní ẹ òun sì istibdal ni pé àwọn eléyìí ti gbó àwọn eléyìí ti dàgbà nítorí ẹ̀ wọ́n wá ṣe istibdal tí ẹ bá fẹ́ ṣe istibdal yọ́ kọ àwọn èèyàn lẹ̀ tó yé wa ní sìn so tó fi jẹ́ pé gbogbo bíkíbi tẹ́ẹ̀tì máa rí istibdal nínú nínú ọ̀ndà àpàlákì ni so so makana zaujin ga tó wà ní Qur'an náà gbé wa sí yíba yìí sí in aradtum istibdala zaujin makana zaujin wa a'taytum ihdahunna qintaran fala ta'khudhu minhu shay'a kódà kọjẹ́ pé kìntọ́ọ̀rù owó tó pọ̀ gidi gẹ́lẹ́ fún ọgbà tẹ́fẹ́ fún wọn tẹ́fẹ́fẹ́ wọn tẹ́ bá fẹ́ yọ̀nda wọn yẹn tó fi ní fàlátàkùzú náà hùbùtánà wà ìsìnmà mòbínà tẹ́ bá fi lè gbá ẹgbà ní ìgbà ẹ̀ṣẹ̀ tó tóbi ni àti ìdádàparọ́ ni tó ṣe bá yìí tó tẹ́ bá fẹ́ yọ̀ǹda rẹ̀ ẹ yọ̀ǹda rẹ̀ pẹ̀lú gbogbo máhàrù tẹ fún kódà kọjẹ́ bẹ́tẹ̀ ń tọrù ni nígbà tẹ́ jífẹ́ sí ti dálù ẹ̀yẹ tẹ́ fẹ́ yọ̀ǹda rẹ̀ ẹ̀yẹ tẹ́ fẹ́ fòmí ọ̀rọ̀pò tó ṣe bá yìí tó ẹ òun lọ òmí ọ̀rọ̀pò rẹ̀ ni tó ìyàwó gbọ́dọ̀ papọ̀ nínú léèyàn lẹ́ẹ̀kan náà ju mẹ́rin lọ èèyàn gbọ́dọ̀ kó sílé lẹ́ẹ̀kan náà ju obìnrin mẹ́rin lọ ìyẹn lóbìnrin mẹ́wàá pẹ̀lú mẹ́jẹ̀mú pé àwọn kan lọ àwọn kan ń tó yẹ báyìí sí láti padà kàyàwó rẹ̀ wá pé mẹ́wàá tó yẹ wallahu alam. mi ti gbọ́ yìí.

tó bá yẹ pé èèyàn ti súnmọ́ téèyàn bá ti lè kọ̀yàn nígbà kankan lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n téèyàn bá kọ́ kọ́bílá antamassohunna fanisuma farọ́tò síwájú kẹ́ tó súnmọ́ wọn lè àrùkà ẹ̀ ní bùkátà sí ìlàjì ìntẹ́ fún ní mahar òun lẹ́gbà padà tó bá yẹ pé èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n tó bá yẹ pé òun ló béèrè fún kíkọ̀ òun là ń tó ti bá ní sè so ó wà applicable sí yẹn náà ṣe ọlọ́run àìlẹ̀. tágbára ọba ti ka mọ́ téèyàn bá yọ̀ǹda fún ni téèyàn bá yọ̀ǹda fún yóò wà tú láti agbára yóò ka téèyàn bá yọ̀ǹda yóò jòkó lẹ́yìn kọ́ lọ́nu.